محمد الأمين وعلى آله وصحبه والتابعين لهم بإحسان أجمعين أدخل لي هذا الله الله رأسي وقيتتي تفعات وكنت دادا تكي الواسيات kawalo wọn bá àtúntò yíyọ ọlọ́run ní sáyẹnsì mẹ kọlọn kọ gbà ìbáàdà fún wa kó sì tẹ́ ní okùnfà dáadáa fún alálùkìyàmà lọ́lọ́ má ṣe ní òkun fún wa wọ́n láti rẹ̀ wọ́n láàánú rẹ̀ gẹ́gẹ́ bí wọ́n fún mi òun náà ni àlùwá olùbẹ́ àlùmẹ̀sòrò wọ́dọ̀ wà bẹ̀tọ̀ oríṣiríṣi ìran títà rírà àti kí ni òfin títẹ̀lé àgbékalẹ̀ táàfin máa mọ̀ á. ìrètí mi ní pé kí wọ́n rán mi létí pé ìpàgọ́ ìtútù máa tún wọn rán mi létí àti láàárọ̀ yìí. lẹ́yìn ìgbà tó kú bí wákàtí kan àbí wákàtí kan àtààbọ̀. ìgbọ́n náà tó kí èmi ọ̀tọ̀ ní alẹ́ àná ṣe àwọn ọ̀dà ń pé ìlú nìkan ni ìpàgọ́ yìí. tó ìwọ̀nba tá a rí sọ ká gbà bẹ́ẹ̀ ọlọ́run kọ́ gbà á dìbò àdà fún wa. nígbà tí wọ́n ṣe introduction ẹ tó ṣe introduction sọ gbólóhùn kan tí òsì ẹ̀kọ́ wà ń bẹ̀. ta ni o lè sọ gbólóhùn yẹ fún wa torí pé ọ̀rọ̀ fífi la fẹ́ sọ ẹ tí ọ̀bá ní àfọkànbá lọ kò lè mọ̀ nípa fífi kọ́ lọ kọ́ tẹ̀lé kọ́ lọ kọ́ nǹkan bóyá kọ́kọ́ tà òfin tàbí kọ́kọ́ hadith ìgbẹ́ bá fẹ́ tọ́síkì yóò di àfọkànbá lọ torí lábá sọ pé wájú ìgbésí ha yẹta tàtàmẹ́ yẹ́lò àṣìyà tábà ti sọ̀rọ̀ sọ́tù ẹgbẹ́rẹ́ ọmọ gbọ́ òdìkejì rẹ̀ kẹ́ ẹ mọ gbọ́ yẹ látara níta bá sọ nígbà táwọn ìtọ́jú sì ni wọ́n sọ gbólóhùn kan tó yẹ pé kò yẹ kó gbólóhùn yẹ kò kò báyìí nìyí mímú ta ló lè sọ fún wa ẹjọ́ ìgbà yìí bá fún ọba ọ̀hẹ́ ọlọ́ọ̀sán ilé ìgbà yìí kí ló dé tí òkú bá ròyìn ní mu ọ̀yà. ahẹ́n ẹ̀ńtọ́ wa ti lọ sáàjì tó ti dé kò ní ìdíkà tó ní alhaji mọ́ ẹ̀ńtọ́ wa ti wà ọ̀hún gíráǹdì mọ́ta tó gbèrò tó wà oṣù hajj tó fi gbèrò fún fẹ́ ṣe hajj ó ní alhaji ìlọ́ba mu nínú ìdílé lárúbáwá kò ní pé kò ní bá ayé ìlú tó ẹni tó gbèrò láti ṣe ìgbà. táwa bọ́ sínú kọ́pìtì wa adẹ́ni àsìkò pẹ̀lú sábẹ́ mọ́ sọ. ẹjẹ́ abọ́ sínú kọ́pìtì wa tó ìjọ Thank <laughs> you ilẹ̀ yìí. Now, ẹtí ọba ti fọkàn sí ìbẹ̀rẹ̀ àti fọkàn sí conclusion yóò ṣòro fún un. Ìpínjẹ́ àlùbẹ́yẹ̀ nínú èdè lábáwá ó túbọ̀ sí kéèyàn ọ̀ra nǹkan àdìkọ́ta nǹkan méjèèjì náà ni wọ́n máa lò fún bẹ́ẹ̀ náà ni àtìrà méjèèjì lárúbáwá bó ṣe ń túmọ̀ sí rírà nǹkan iná ẹ̀ ní túmọ̀ sí ìta nǹkan àwọn kẹlímọ́ọ̀sì sọ́wà ní èdè lárúbáwá ẹ̀ fẹ́ pé wọ́n máa ń lò fún àdùdáàd kíra ń bẹ lórí táwọn afáàṣe lórí pé bí wọ́n ti ń lò fún gbólóhùn kan wọ́n tún lò fún ọ́pọ́sìtì ẹ̀ náà nínú ẹ̀ náà ni àlìbẹ́rù àti àtìrà àti záwùjú náà bẹ́ẹ̀ bó ṣe rí jẹ ọkọ iná ìdínkù jẹ ìyàwó ṣùgbọ́n nínú ṣẹ̀ríà èyí tọ́kàn wá ń gangan nìyẹn kí ni túmọ̀ àlùbẹ́rù nínú ṣẹ̀ríà ó náà ní tọ́pìkì tí wọ́n ti kọ́kọ́ sọ síwájú tí mò ń gbọ́ nínú kéfẹ́ mùbáàdà láti mẹ́rin bìrì mẹ́rin tàmẹ́lì lókàn wọ́tẹ̀ mùbìrì tàn ọwọ́n tí yẹn ọkàn tuntun náà nìyẹn ká fi owó jùlọ owó àbí dúkìá jùlọ dúkìá àbí dúkìá jùlọ owó láníyàn wípé ntẹ́ni gbà wọ́n fẹ́ sọ di mímí fún mi ntí mo sì fẹ́ fún ẹ̀rí kejì ọ̀fẹ́ di mímí fún náà. eléyìí jẹ́ títàdíra nínú sẹ̀ríà kò rújú nípa ife ìtọ́lẹ̀tọ̀ ni ọlọ́run bá sọ fún wa ní ayé àrìbá tí wọ́n kà fún wa pé wà alọ́lọ́ ìwé àwọn àrùn rìbá ọlọ́run ṣe títà rírà ó ṣe é lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n tọ́jọ́ rìbá ọlọ́run ṣe é léwọ̀ orúkú fún àwọn jàhílíyà wọ́n rò pé rìbá àti àlùbẹ́ tí ó yàtọ̀ síra wọn ọlọ́run wá ti definition fún wọn ọlọ́run ní mùtábàrà ìjọra ẹni lójú agídí inú ní ń payín fún lọ wà hàlàláhù lèlẹ́ ẹ̀wà hàrọ̀mẹ́tìrìbá títà rírà ọlọ́run sí lẹ́tọ̀ ṣùgbọ́n rìbá ọlọ́run sí léwọ̀ tí ọba tí ẹ tíyàtọ̀ bẹ̀ ju ìdájọ́ lásán lọ inú náà tó ìdájọ́ tọ́lọ́ ní pé àgbé ìjà ìwà rìbá haram tí ẹ bá ní nǹkan tọ́ nínú sẹ̀ríà pé kọ́ńtàkì rẹ̀ tó tọ́ ni kéde túláàsì ní kọ́ lọ́bẹ̀ kéde túláàsì rárá tó bá wù ọ́ ni tó bá ní bùkátà sí ìtọ́jú ìsìlẹ̀ ní òfin nìyẹn ṣùgbọ́n gbà mí ń bẹ tó lè túláàsì tó lè jọ́ràn yàn yọ́ọ́ jẹ́ di abájọ kan lọ́fà kò ní jẹ́ pé ìsìlẹ̀ òfin bíi níní obìnrin látòjúwe ìtìjú ìwúrò ìṣẹ̀lẹ̀ máa sọ ní pé mustahabu ni ṣùgbọ́n gbà tí ó lè jẹ́ wájib ó lè jẹ́ mọ̀tòrò ó lè jẹ́ haram ó lè jẹ́ mubahu lásán ẹ̀ńtọ́ fẹ́ fẹ́ ìtọ́jẹ́ ilé ìwọ̀kù haram ni bẹ́ẹ̀ náà ni àlùbẹ́ nítìlẹ̀ rẹ̀ ọwọ́ jáì ọlẹ́tọ̀ ṣùgbọ́n gbà míì ó lè jẹ́ kíláàsì bí ẹni tó jẹ gbèsè kẹ́ni tó jẹ gbèsè sọ pé òun fẹ́ gba gbèsè òun wọ́n gbogbo wọ́n wá gbogbo ọ̀nà tó bóòlù láti lè san gbèsè òun orí ọjọ́ ti wà ń kọ́ọ̀tù ó sì ní property kóòtù lè ṣèdájọ́ lórí pé túláàsì kọlọ ta property yẹn tí ọba ta kóòtù lè bá ta ṣùgbọ́n yọ ọba ta pẹ̀lú déédéé kìí ṣe ti ààbò tí ṣẹlẹ̀ nínú àwùjọ wa ntọ́wọ́ sí ten million tí wọ́n wá sà fún two million nínú ara wọn náà yóò sáré rà haram yẹn ṣùgbọ́n halali ni pé alibẹ́yẹ̀ ìdìbàrì kọ́ wà wípé títà yìí ó di túláàsì lórí ẹ̀ nítorí tó ní gbèsè kásìkò ẹ̀sìn tó fún sísan kódà bá sọ̀rọ̀ ọba tí ìṣòfún sísan lọ́dọ̀ jùmúrù ulama ẹni tó di gbèsè lè jùmọ̀ àjò fún at any time torí kọ́lọ̀ tó pé wa ma 'ala al-muhsinin ní sẹ́ni ẹni tó ṣe dáadáa sí ni àìsàn wa rí àjẹ́ ó ṣe dáadáa sí ọjà ń gbèsè ọjà olówó ó yẹ sọ fún oṣù mẹ́ta ni kọ̀gbélé gangan lórí ẹ̀ kì í ṣe ìbá lẹ́yìn oṣù kan mùsùlùmí àtọ́kẹ́lẹ̀ tí ó ju ti ẹni lọ lọ́ba ní òun fẹ́ owó òun lè sìn lọ́dọ̀ àwọn ọmọ ìlìkíyà yóò dúró de oṣù mẹ́ta yẹn lọ́dọ̀ jùmọ̀ ìlànà alhànàbíyà wọ́n ṣe àbẹ̀fíyà wọ́n hànàbíra ọlẹ́tọ̀ kó rí fáàkì kọ̀ǹdíṣẹ̀ yẹn kọ́ káńsù ẹ̀ tó gbé lọ sí fọ́ọ̀ onídìíwò mi ìsìn bísíǹsì ẹ̀ dà o ìlò òfìdí olówó ọmọ tó wọ́n fẹ́ sọ pẹ́sàn fún wọ́n sì lè fi ajá yìí. gbogbo tí èyí làwọn onímọ̀ sọ yìí àdéhì láàyè tá a jẹ àlùbíṣà àjẹ gbèsè tá a bá yá kò ní í di tá a dàgbà sí kò ní í di tó ní táìm pẹ̀lú táìm tá a fún un ìyẹn tí táìm tá a fún un yẹn wà pàtóòjì kọ̀wọ̀ bá dùn. ọjà abẹ́ẹ̀ nípa ìwà táàjọ mọ́ wù sí àwọn àwọn àwùjọ ni ètò kó túláàsì ní òfin lọ́dọ̀ jùmọ́rú ìlànà. ibi tí wọ́n lọ ní pé tá a bá fi owó jùlọ owó àbí a fi dúkìá jùlọ dúkìá àbí a fi dúkìá jùlọ owó nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn a sì wà lórí bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà wo ni tọ́ba jẹ́ ẹni tí mo fẹ́ fi jùlọ fún yìí ntẹ́mi mú wá mo fẹ́ kó di tiẹ̀ fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ yóò di àti jẹ́ oríṣiríṣi títà ní wà láwọn èèyàn lè innovate ni wọ́n lè mú wá principle nu sẹ̀ríà òun náà ní wípé nítorí bá ti jẹ mọ́ transaction ọlọ́run ti lẹ́tọ̀ fún wa ká máa ṣe tó bá wù wá tó bá ti jẹ mọ́ transaction ọlọ́run ti yọ̀ǹda wa kí a máa ṣe tó bá wù wá ṣùgbọ́n o a gbọ́dọ̀ kọlu òfin kankan nù sẹríà kò gbọ́dọ̀ fàkọ àyà Qur'an kò gbọ́dọ̀ sábò tó fojú ọ̀nà àdìsá nẹ́gbẹ̀ẹ́ sallallahu alaihi wasallam tó fẹsẹ̀ nílẹ̀ kò gbọ́dọ̀ sábò píríṣìpù kan nínú àwọn píríṣìpù sẹríà tí ọba ti sábò ẹ máa ṣe ń tó bá wù torí ẹ̀ níbi àdìsí rìbá nàdìbò sallallahu alaihi wasallam fẹsẹ̀ dọ́ ìnáta yẹnu tó kù lọ́ọ̀bù bá fáwọn èèyàn lẹ̀ bí wọ́n mọ transact bá ṣe wọ́n ọlọ́run máa ń ṣe ìjẹ ìmú lára apá kan fún apá kan kìí ṣe ní bẹ́ẹ̀rù nìkan níbi gbogbo tó bá jẹ́ transactions ni kàfẹ́ fi wówó ọlọ́run ti tú wàhálẹ̀ ṣùgbọ́n àgbẹ̀rọ̀ tako kiri àgbẹ̀rọ̀ tako nọ́ọ̀sì Qur'an nọ́ọ̀sì hadith àbí ìsànnù kọ̀wá ìdí yíyà ta wá ní ọmọ ìpèkì ní yìí tí wọ́n tẹ̀ dálẹ̀ kọ̀tàkù nọ́ọ̀sù Qur'an kọ̀tàkù nọ́ọ̀sù hadith kọ̀tàkù kọ́ ìdàpẹ̀nu kọ̀wá ìlú tẹ̀lé-à iná ni àwọn onímọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ni o àwọn tí wọ́n mọ̀ nípa tẹ̀lé kódà àwọn míì tó ń sọ wípé àwọn tí wọ́n mọ̀ nípa àlìfíkìrì ìsìlámì torí tẹ̀lé tó fẹ́ jújú àlìfíkìrì ìsìlámì lọ ọ̀rọ̀ ọmọ kọ́lárúbáwá mọ̀ ń ka bulugul maram mọ̀ ń ka títí ìtú náà kọ̀ọ̀rán tí lẹ́lẹ̀ yó kọ̀ọ̀rán tí lẹ́lẹ̀ rárá torí nínú problem tá à ń ní láàrin àwọn ọ̀dọ́ nìyẹn mss ọ̀dà tọ́jà sí nígbà tí a bá ti ń program yọ kàn múná su koran kan wá àti múná su àdìsí kan wá yọ sọ bí ìsì ẹ̀ nígbà tó nínú fíìsì. a ọmọ sọ àìdí ààrẹ kọ́ ọmọ sọ bíu rẹ ṣùgbọ́n let it subjected to the authority. lẹ́yìn ìgbà náà ọgbọ́dọ̀ ṣàkíyèsí wípé kìí ṣe nǹkan ńlá tó lè affect umma tó lè affect àdúgbò ti tó lè affect ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó lè affect gbogbo ẹgbẹ́ ọgbọ́dọ̀ jẹ́ pé àwọn ẹni rẹ̀ wọ́n kọ́ self meditation for ń pè kọ́mọ tọ́jú ọmọ dáa rẹ̀ tọ́jú tó bá lọ yíwọ́ à nǹkan ńlá yìí bóyá yóò ti para rẹ̀ jẹ́ gan tó tóbi rẹ̀ lọ́jọ́ títì tó bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tẹ̀lé à ọ̀rọ̀ àwọn títà rírà tuntun tó bá ń jáde ní ìsìn àwọn onímọ̀ ẹ̀ka ti lé lọ́wọ́ kí ni níta ẹ̀ máa ń pa nǹkan yìí oríṣiríṣi nǹkan lè yán ọmọkà lórí nẹ́ẹ̀tì oríṣiríṣi nǹkan lè yán ọmọkà lórí nẹ́ẹ̀tì ẹ̀ ń bá ti pé n ti ń dìpẹ́ǹdì lórí ilé lórí onáìní nẹ́ẹ̀tì nìkan adẹ́rí pé àwọn contemporary scholars tí wọ́n láàfáà nìyẹn wò ní identified àfà ẹ̀ lè bá àfà wọn rèé bàbá jẹ́ mùsùlùmí lọ́kàn tó wà ń bẹ̀ mẹ́ńdàlá ó sì jẹ́ pé mùsùlùmí irú rẹ̀ náà ni tó lè rí ẹ̀ gan tí òtò sí ẹ nígbà yẹn ti ń tóbi sàfáàn ó lè wá bí jẹ́ pé tí èso mùsùlùmí ṣùgbọ́n ó ti mọ láńgúwèjì yín tẹ̀ máa lò ó ti mọ tọ́ǹgì yín ó ti mọ rúbẹ̀ ṣe mọ bára yín sọ̀rọ̀ ìgbà tó náà bàbẹ̀rẹ̀ yóò rí bísímilláhi wa salatu wa salamu ala rasulillahi wa alihi wa sahbihi wa sallam yóò fún ọkọ rẹ̀ transportation ní ọ̀rẹ́ ọba àdúgbò mùsùlùmí sọ̀rọ̀ ìgbó tí mo tó fẹ́ pa ọmọ ó ń kó bá àwọn ọmọ wa kan tí wọ́n kẹ́kọ̀ọ́ jìnà lórí Islam àbí kẹ́kọ̀ọ́ wọn ò jìnà lórí Islam ṣùgbọ́n fẹ́ Islam ń bẹ fún wọn wọ́n lọ sórí íńtánẹ́ẹ̀tì wọ́n wàá máa ṣe critic lórí hadith anabi wa sallallahu alayhi wa sallam àti lórí àwọn sàbí sọbi ẹ̀la ni wọ́n wàá máa sọ jáde wọ́n mọ̀ làwọn ń sọ wàláì kí èsì sọ̀rọ̀. àwọn orientalist ti ṣáájú wọn lórí ẹ̀ àwọn tó ṣe pé kò sí nǹkan kan tí wọ́n ń bẹ́ dùgbò ni wọ́n ó ṣe mú àléébù bá islam lọ wọn ò lájẹ́ńdà mi wọ́n lè wá sọ̀rọ̀ lọ́sí pé pé àwọn faramọ́ àkúrá ah, yẹn èyí sì mọ̀ pọ́dọ̀ ọlọ́run ló ti wá níbẹ̀ yẹn lè fi ń sọ báwọn o ọ̀n bọ̀ láàyè mi o ṣùgbọ́n torí kọ́ fẹ́ pẹ́tẹ́sì hadith yọ wà sọ fún ọ pé àwọn ọmọ tó yẹ yẹn lọ́dọ̀ ọlọ́run ló wá ló ti wá ìdìbò ti gbogbo mùsùlùmí fẹnu kò sí bẹ hadith yẹn yẹn gbọ́dọ̀ wà kíákù ọbẹ rẹ nìyẹn láàrin nínú wọn tí ọmọ takò Abu Hurairah radiyallahu anhu tí ọmọ fi fẹsẹ Abu Hurairah amari nínú ìdílé tán àbáàrí ni àwọn èèyàn tí wọn kà á kọ gba Abu Hurairah gbọ́ ṣùgbọ́n gba àwọn èèyàn tí wọn fi hadith ìtàbùrẹ rà gbà wọn gbọ́ ìsàmìdàkọ nìyẹn ìṣe ọlẹ́jọ́ ọjọ́ ọlọ́run torí pé tí ò sojú rẹ̀ ní sọ̀rọ̀ ńpa rẹ̀ ìfẹ́ ọ̀sẹ̀ ní lójú ẹ̀ ní sọ̀rọ̀ ńpa rẹ̀ àwọn wo ló ti lórí nínú iṣẹ́ bò tẹ́wà ìmọ̀ mọ́lì ti bẹ ẹ̀wọ́n jẹ́ sẹ́yìn lójú kọ́ bá gbà tó wa ìmọ̀ mọ́lì ti bẹ ìgbẹ́ sáà abdulrasaq al-himyari onímbẹ àwọn tíra ńlá ńlá tó yẹ kó wọ́n súnmọ́ asúrù yẹn bẹ kò sẹ́ni kẹta tó fi táìsì sàbí àdébí sallallahu alaihi wasallam kò sẹ́ni kẹta tó fi táìsì àbúrò yà débi pé ọmọ mùsùlùmí tó wà máa sọ yìí pé kò sì fóònù nínú islam jíjí okò mọ́ zina ó ní òsèlú islam mas'alatun mujma'un alayha bayna as-sahaba wa man ba'dahum nǹkan tó ṣe pé ẹnu àwọn sàájà nẹ́bí sallallahu alaihi wasallam kó lórí àti àwọn tí wọ́n tẹ̀lé wọn kò sẹ́nìkan tó ní òsì rọ́júmọ̀ ní Islam ju àwọn oníyẹn sálẹ̀ sí lọ. so ibi tí mo ń lọ ni wípé ẹ má sọ íńtánẹ́ẹ̀tì di àwàfà fún Islam àti fún mùsùlùmí irinṣẹ́ ni tá a lè fi pété ni táàfin ṣe ìrànlọ́wọ́ lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi ṣùgbọ́n kò sí òun kọ́ ní fáínà àwọn tí wọ́n ta tí wọ́n ṣe tí wọ́n mojú tiẹ̀ tí wọ́n ò ní nìkan ní ìṣe ń ṣe lùgbé sí ayé wọn ju àìsíkú ìsìlámù lọ wọn bẹ lórí ìpẹ́. afáwa kan Ibrahim bin Qasim alqasim bin Ibrahim kọ́ọ̀bì ní adájọ́ ní wàá rí ya ti tẹ́ kọ̀kọ̀ bíríkì oṣù kan tí mo wà nínú láìbírì rẹ̀ ráì lẹ́yìn ìgbà náà mo tún wà nàìjíríà mo tún bá ti correspondent. ètò wọn fẹ́ lò bẹ́ẹ̀ ni wípé ilé tọ́kọ́ kalẹ̀ gbogbo ìsàlẹ̀ báyìí wọ́n tún sí àti òkè kejì báyìí wọ́n tún sí àti àwọn tí àtọ́ wá wà ní ticket nínú láìbírì rẹ̀ wọ́n wá yọ ọ́ sínú yàrá kan àwọn ìtọ́wárì títẹ́ tọ́wárì títẹ́ nìyẹn wàlúwàá yóò di sí àmì tó ń bẹ́ẹ̀ lẹ́nu yàrá méjì rẹ̀ ojú tí àmì lọ àwọn tó wà ní kíkẹ́ ìsìn yọ ojú tí àmì tí mo nílé lọ inú òsèré kò tó wá ń tẹ̀ nínú bí àtọ̀nbẹ ń dájú rẹ̀ kò sí nǹkan kan ju pé ó ti fẹ́ lórí Islamic law àwọn èèyàn báyẹn ń bẹ tábà padà síbi ọ̀rọ̀ wa tá a sọ ta ní albert títàríà pírísìpù àkàlà kọ̀kọ́ òní pé kò gbọ́dọ̀ takú kọ́ ìdà kankan nu kọ́ ìdà sẹ̀ríà kò gbọ́dọ̀ tako nọ́ọ̀sì sẹ̀ríà a lè fi owó jírọ̀ owó nínú bẹ́ẹ̀rù tajà tọ́sọ̀ tọ́fẹ̀ẹ́ nínú sẹ̀ríà yìí onú ẹ̀ ni wọ́n ń pè àtọ́rọ̀ onú ẹ̀ jẹ́ jésù mi náà lè afa to se risala ibn abi zaid al-qayrawani to se ar-risala umu babu kan wa nbe oni babu li bai'i wàmà ṣáṣálà lìbòyò ọ̀rọ̀ rí nípa títà àti tọ́jọ́ títà tó lábẹ́ rẹ̀ ló ti sọ̀rọ̀ sọ́rkù ló ti sọ̀rọ̀ sálàm ló ti sọ̀rọ̀ ni tọ́nà bá ní kọ́rọ̀ màá sàlàyé bó insha allah ta'ala ọkọ̀ pé kìí ṣe ṣùgbọ́n ẹ̀kẹ́jì náà ni torí pé tí n bá kó ten thousand naira fẹ́nìkan tọ́jà jẹ́ nóòtù mẹ́wàá tí n bá kó lé lọ́gbà ń kó pamọ́ mọ̀ ń bọ̀ wá gbà lọ́la tí mo wá dé jọ́ kejì tó wá kó five hundred note tọ́jà ogún tó kó lé mi lọ́wọ́ ilé ìgbé lọ kóòtù òfin sọ pé a ọkùnrin ìdìbò owó mi jẹ́ one thousand note ni mo fún un five hundred ló kìlọ̀ fún mi kọ́ọ̀tù gan sọ pé sórí ìyẹn dàrú tó bá ti gbogbo ẹ̀kọ́ tó pé ten thousand àbí òkè ten thousand ẹ̀kọ́ pé ten thousand àjẹpẹ́ ibi pọ́ọ̀dù tàbá ní ká yá àyàn lówó lọ́ọ́ lò ó dá padà bí ibẹ́ ìhùn náà ni ojú náà ti jọ pé ojú náà ti jọ títà ìra ojú à ń bá dé ìtí ó kó padà fún ọ pé pé pé kó kí ìdìbò lóòtọ́ tọ́gbà lọ́wọ́ rẹ̀. ẹ̀kẹ́ǹdì owó káàkiri àtọ́rọ̀ nínú ọ̀ràn kan ní òwò tó lẹ́tọ̀ọ́ nu sẹ̀rí àdé tí èèyàn bá ti ló má jẹ̀mú rẹ̀ ẹ má gbàgbé o tí n ta bá fẹ́ ṣe ní Islam ẹ gbọ́dọ̀ ṣàkíyèsí ìjọba ẹ̀ náà o ọgbọ́dọ̀ ní sábàbù ọgbọ́dọ̀ ní sùúrù ọgbọ́dọ̀ ní mọ̀wáàní anything ẹ bá fẹ́ ṣe ṣe ṣe kì ní ìwà ìsìlámù yàgbé ìwà ìsìlámù yálà nínú ìbádà àti nàbí muamala àti ni ó gbọ́dọ̀ ní sábàb ó gbọ́dọ̀ ní sẹ́rùkù ó gbọ́dọ̀ ní mọ́ọ̀nì. kí ni kọ́ọ̀sì sọ́sọ́ di tọ́lẹ̀tọ̀ láti ṣe yálà ọjọ́ ni mustahabu ni mubahi ni kiri ti o kí ni sẹ́rùtù gbogbo ọmọ ní sẹ́rùtù kò sí ìkẹkẹ tó ọfẹ́ sí ní islam tó ní sẹ́rùtù bọ́ ọfẹ́ kí ìwò onímájẹ̀mú tó fi jọdá bọ́ ọfẹ́ fàdùwàlà onímájẹ̀mú tó fi jọdá tọ́ba fẹ́ sí nìka onímájẹ̀mú tó fi jọdá tọ́ba fẹ́ sí bí òṣìṣẹ́ onímájẹ̀mú tó fi jọdá tọ́ba fẹ́ sí sọ́rùtù onímájẹ̀mú tó fi jọdá tí sábàbù bá dúró tí sẹ́rùtù dúró kò gbọ́dọ̀ sí mọ́ẹ́nẹ̀ kò gbọ́dọ̀ sí ìtúdì tó dá fún ọ kọ̀bọ̀rọ̀ sí kọ̀bọ̀rọ̀ sí ó kọ ju tí òfin ní yọ dáa mọ́ kọ̀bọ̀rọ̀ sílẹ̀ agbọ́dọ̀ máa ṣàkíyèsí àwọn kíní níbi gbogbo ọ̀rọ̀ tá a bá ń kọ́ nípa Islam sọ́rùkù ẹ̀kẹ́yìn tá a fẹ́ ṣe yìí nínú májẹ̀mú ẹ̀ gẹ́gẹ́ sọ inú àdìsá nẹ́gbẹ̀ẹ́ sallallahu alaihi wasallam wọ́n á jẹ́ pé owó la fẹ́ fi pààrọ̀ owó fúláàtì ní kọjá ojú ẹ̀fẹ̀ túláàsì ní lọ́jọ́ dé ni ọjọ́ ojú ẹsẹ̀ rìbá wà ń bẹ́ rìbá ò sí bẹ́ẹ̀ nǹkan kan túláàsì hmm, ní kọjá dé ni kọjọ́ ojú ẹsẹ̀ májẹ̀mú àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì tọ́ba ṣe wípé ìran owó kan náà ni wọ́n kò gbọ́dọ̀ jura wọn lọ nípa báyọ̀ ẹ̀ kọgbọ́dọ̀ jura wọn lọ nípa bàjẹ́ lẹ́gbà tá a ti kọ́kọ́ jẹ́ ojú ẹsẹ̀ kọgbọ́dọ̀ jura wọn lọ nípa bàjẹ́ ọ gbọ́dọ̀ fi one thousand naira kọ́ lọ fi gba nine fifty nítorí pé ìtọ́ ìtọ́ tuntun ìtọ́ òfófó haramu ni rìbá ni rìbá ni fẹ́ẹ́ ń tọ́jẹ́ rìbá ni fún wọn náà tó fún wọn. nǹkan lọ nínú forex trading èmi ò bá wọn ṣe rí ṣùgbọ́n pẹ̀lú nǹkan àkà lórí ẹ̀ even nǹkan tó kàwé lórí ẹ̀ gbogbo à under construction ìpè bóòlù yóò ṣe jáde ilé láàárọ̀ tí ọ̀dọ̀ di next kò gbé fọ́fà ọkàn wo information ọ̀dẹ̀ wo data ọ̀dẹ̀ ń pé mo relé yìí mo ṣe eléyìí ibẹ̀ lójú kò sí látàgọ́ mẹ́jọ títí tó ń sọ̀bù fún fẹ́ tilẹ̀kùn rẹ̀ lágún mẹ́jọ alẹ́ ọwá ní òun ti jèrè láàrin píríọ̀dù yẹn àbó òun ti lùsì láàrin píríọ̀dù yẹn tó bá tó ti jọ́ pé ó tún kọrí ọ̀nà ọ̀pọ̀ tó kọrí tọ́tù yìí ó ti wà under suspension kí ló ń ṣe kí ló ń dánwò kí ló ń ṣe kí ló ń dánwò kí ló gbé kalẹ̀ tó tó fi di wípé òun ìṣẹ̀ṣẹ̀ tó fi the same thing di abala kan nínú stock exchange lọ́jọ́ pé àwọn ìyẹ̀wò ní ẹni torí rẹ̀ ò ní real thing ẹni tó fẹ́ bí ìpẹ̀lú ọ̀mọ́ ẹ̀ẹ́dí kò sí information kankan tààrà tààrà tààrà tààrà tààrà tààrà tààrà tóbi tí wọ́n fẹ́ affect àwọn country ní wọ́n affect Indonesia lásìkò kan fẹ́gbẹ́ lítà mẹ́jẹ̀ ìkọ́bà kìíní wọn ẹ̀kọ́nọ́mì wọn padà ọ́ àfẹ́ ti Saudi Arabia náà láti mẹ́ríkà Abdullah tó náà ti sọ̀rọ̀ pé this is problem in human life. ní stock exchange ẹlòmíì lè lè bá ní lẹ́sìn twenty five billion dollars kọ́kọ́ gbùdúrọ̀ ẹlẹ́sìn wàhálà ní ẹ̀kọ́nọ́mì ṣe. kí lè ń dáhùn kí lè ń ṣe ìtí wọ́n ń ṣe níbi forex exchange ó fi apá kan jọ alikimar wàlúmẹ́yìísọ̀ títa tẹ́tẹ́ game of chance nígbà tó o bá tó lọ rajà tó ní ten thousand dollars látòjúwe ọ̀pọ̀lọpọ̀ ilé tó bá wọn wọlé jẹ́ two hundred náà ní bílíọ̀n ní steve kápẹ́ ten thousand dollars ló fi síbẹ̀ yóò máa rajà yóò máa tajà débi pé ẹ̀ẹ́dùn àwòjú ìgbà tó yẹ kó ní one hundred thousand dollars kò sí ní kò sí ní ìrìn àjì nígbà tó bá dalẹ̀ àdúrà tó wáyé kú ní tó ti ń ṣe business yẹn yóò tó kọ́ yóò tó finalize bóòlù tó ń béèrè àbóhùn jèrè tọ́ba arajà lọ́dọ̀ yìí kò ní fún yín gbogbo owó kò ní sọ fún gbogbo owó lẹ̀ olùjẹ́ ten percent ní ọ́ ló ń hàn yìí bísíǹsì ilé yóò fi ten percent hajj ilé yóò fi ten percent hajj ilé irú bísíǹsì wo yẹn. tó láti ń sọ yí pé kí ni kò lè kó jìnnà sí ìyẹn ká ti tẹ́ sàn-sàn ọba fẹ́ di ẹ̀sìn ẹ̀sìn títẹ̀lé àmúwá kọjá pé ẹjọ́ ẹ̀sìn yẹn lójú ẹsẹ̀ tọ́ba jẹ́ the same currency ni kọ̀bọ̀lọ̀ ìjọra wọn lọ nípa value nípa fíìmù rẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ pé currency wọn yàtọ̀ kò sí wọ́n bẹ́ẹ̀ kó mú one dollar wá kéde òfin ọ ní three hundred twenty naira three hundred twenty naira ní fígọ̀ ojú one dollar lọ ìmọ̀ nípa ọjọ́ ní kọ́rẹ́ńtì ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò fẹ́ wọ̀ nìyẹn ṣùgbọ́n nínú májẹ̀mú rẹ̀ olùsọ́gbọ́jọ́ ojú ẹsẹ̀ tálàkù díẹ̀ bá gùn nípa wípé ìwọ kọ́kọ́ rẹ́ ti ti jẹ́ sínú àkáǹtì mi tí bá ti rí alert kémi ọ̀rẹ́ mi ti tèmi tó nítorí pọ́blẹ́mù àti ọ̀tá wa yìí kò sí ìwọ̀n ìgbẹ́ náà ní sá aláwọ̀ tààlà. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń lọ sí hajj wọ́n ní ìdí owó lọ́wọ́ lóòtù gbà òun náà ní kó ọjà padà tó wájú nàìjíríà kété pé ọmọ wa gba lóòtù ti sàwùjú ọmọ bá lóòtù di dọ́là tó lọ sàwùjú nígbà wá ní náírà nígbà wá dé nàìjíríà ó tẹ̀ máa fún náírà fún. àyàfi tó jẹ́ wípé ìgbà tó fi máa oníṣẹ́ nìkan máa rẹ́ ní ìṣẹ̀ sínú àkáǹtẹ̀ ajẹ́ pé ẹ̀sìnjì nìyẹn tọ́jọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n tó yẹ pé ọgbà ọwà sàǹgbà tó ọba délé kọ́rùbù nìyẹn kéré sọ̀rọ̀ kọ́rùbù nìyẹn kéré sọ̀rọ̀ nǹkan ẹyọ kan tó fi lè jẹ́ iṣẹ́ bẹ́yà ó lè wà pàmítẹ̀ kọ́ ọba ti ọ̀hún yẹn bọ́ wá sí nàìjíríà owó nàìjíríà bọ́ wá fi san òní iná lọ́kọ́ di ẹ́jẹ̀ǹtì ara rẹ̀ láti lọ tẹ́ ẹ. pé wà mi yé sè mo fẹ́ ya olówó ètò ìbílẹ̀kẹ̀ nàìjíríà àbí owó yẹn nàìjíríà ẹni one hundred thousand ọwọ́ amọ́ńdọ́là lọ tẹ́ sí eti òtò ẹ̀rọ nàìjíríà yẹn tó àjẹ́ ìṣe ìgbà yẹn ni ojúkọ̀ yẹn gbogbo ní nàìjíríà owó yẹn tọ́jọ́ owó ilẹ̀ nàìjíríà wọ́n tí ìbá ti bá yẹn irú tó bá yá òun náà lè fi ọ̀sán irú tọ́jẹ́ ìfi owó yíyọ owó táǹkì ní àtúntò tọ́ba ṣe yí pé kọmọ́dítì la fẹ́ rà sẹ̀rí afá àyèlẹ̀ fún ṣẹ́gbà ìbàdàn kéènì fún ọ ní ráì tí ò fún mi lẹ́wà kò sí ìwọ̀ mẹ́ kọ̀dítà tọ́kàn wà mẹ́yìn wípé ọgbọ́dọ̀ tó ojú ẹsẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ ojú ẹsẹ̀ tí ọba ti lè dójú ẹsẹ̀ ajẹ́pọ̀ ya nìyẹn ọwọ́ àfiwé ẹ̀ náà san padà tàbí báyìí rẹ̀ kò ní bí oúnjẹ ní ìlọ́wọ́ àti san padà mọ́ mo dáńtẹ́ bẹ́ẹ̀ sí fomi kóńgò kan gààrí ìwọ náà gba half kóńgò kò sí wọ̀ nìyẹn ẹ̀yìn lẹ́sìn ọbẹ̀ ṣe jọ̀mọ̀ntọ́wọ́ nínú mákẹ́tì. tọ́ba ti pẹ́ pípẹ́ ń rìbá ni pípẹ́ yẹn rìbá o rìbá ń ṣẹ̀rí àtàkùn tó yẹ kó fi kankan lé ìgbẹ́ pípẹ́ ń rìbá nílẹ̀ sí àyẹ̀wò ń pè. náà wọ́n láwọn èèyàn ń o kò tó ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn èèyàn díẹ̀ lọ́ọ́ máa ń fọkàn sí kíkí ìdọ́jọ́ sí inú òṣù bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ náà. نعم tó bá ṣe wípé owó lè yàn fẹ́ ti ra ẹjọ́ tó tọ́lọ̀ tó bá ṣe wípé owó lè yàn fẹ́ ti ra kọmọdé kìkan tẹ̀lé ayọ̀ǹda rẹ̀ ṣùgbọ́n oríṣiríṣi ọ̀ràn ló kó sínú ẹ̀ nínú títẹ̀lé ayọ̀dá. alákọ̀ọ́kọ́ oní asáǹpẹ̀ ní àlùbẹ́rẹ́ olùmọ̀nà ìjẹ́sà títà rírà ojú ẹsẹ̀ kó o fi fún ọ lówó kó o gbọ́dọ̀ àmì fún un tẹ̀lé àfaramọ́. àlùbẹ́rẹ́ olùdẹ́yìn kó o gbọ́dọ̀ fún mi ṣùgbọ́n wàá sanwó fún ọ ń bọ̀ ọ̀bá yá tẹ̀lé àná àfaramọ́ kò sí wọ̀ bẹ́ẹ̀. ẹnu pé ẹ ti mọ jàdẹ̀fẹ́ rà ẹ ti mọ ìyòwò tọ́fẹ́ sọ fún yín kì ṣe pé máa gbọ́jà lọ́nà tọ́jú ẹ̀ fún ọ haramu nìyẹn haramu nìyẹn so ẹnu ní ìjọba ń kùn lóòrùn. <laughs> tẹ̀lé mo ra ọjà yìí ṣùgbọ́n lẹ́tà máa mú owó wá sẹ́yìn àfaramọ́ kò dé wọlé. ṣùgbọ́n lábẹ́ ilé àtọmọ́sí àlàkàtì ń pè ní bẹ́ẹ̀lù tẹ̀sí àbí àlìyáàrí lẹ́nu ẹ̀sẹ̀ ìdí tẹ̀mí. rà á máa san díẹ̀díẹ̀ tàbí káfíǹkan kágbé nǹkan fún yẹn nígbèrígbé rẹ́ńtì kọjá tó nígbà kọ́kọ́ wá sanwó sanwó délì kan yóò di tiẹ̀ á dẹ̀tẹ̀ ti kọ̀ǹtúdù lórí ẹ̀. kárajà ká máa má di ẹgbẹ́ ẹ kò sí wọ̀lẹ̀. ṣùgbọ́n àwòrán táwọn yẹn máa ń ta wuyewuye ń pa rẹ̀ tí wọ́n sì máa ń béèrè pọ̀ òun ni pé kọjá bá a fẹ́ rajà yìí àtìmọye ti ń tà á ṣùgbọ́n nítorí ipa afẹ́ máa tán díẹ̀ díẹ̀ kọ́ wá gbówó lé lórí jẹ́ǹtò ìbéèrè tẹ̀sí jùmọ̀rù ìṣúdàmá wọ́n ti lẹ́bọ̀ ṣùgbọ́n àwọn màlìkíyà wọ́n pè ní bíríkùlẹ̀ àjáàlì wọ́n pè ní bíríkùlẹ̀ àjáàlì apá kan lọ àwọn onímọ̀ ní ìlú àwọn tí wọ́n kọ̀wé sí wọ́n ń tà láti dé pẹ̀lú láàrin bíríkùlẹ̀ sí ìdàgbéwò àjáàlì ṣùgbọ́n tẹ́ bá wo táwọn máa lè fi àkókò sínú síra wọn pàtàkì lọ nínú àrùbẹ́sálà ní àtúnṣe ìjọba yọ̀rọ̀ wáyé. tọ́ba jẹ́ pé nítorí sọ̀fẹ́ńtẹ̀ tọ́fẹ́ kan fún tọ́fẹ́ ti fún sísan owó ọjà èlò gbígbé owó lé lórí àmàlì kí àjọ pé kọ̀lẹ́tọ̀ lọ́dọ̀ táwọn. ṣùgbọ́n mi ìfẹ́ sí àwọn onímọ̀ wọn sọ fún kò sí ewọ̀ bẹ́ẹ̀. kí lẹ́ẹ̀rí sí wọn? òun náà kò sí eléyìí ò lè ta ọjà rẹ̀ pẹ̀lú profit ọba lè gbélé nínú ìtẹ̀lé à ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú common thing sáǹsì ní alagabon alagabon oní àní àrígbó fẹlifáì àzìyáda lifáìta bí ìgbà tí yẹn mọ̀ gbá yẹn bí gbájú ẹ̀ bí yẹn mọ̀ tó bí gbájú ẹ̀ yìí pé bí kọjá yìí pé nǹkan kan kan wọ́n ń ta ní three and fifty naira ṣùgbọ́n ń tọ̀ nítorí tó kọ̀ mọ̀ àbí nítorí ìlú tó ti wá bóyá ro oko ni àbí ojú rẹ̀ ọ̀sálẹ̀ síbí ní bá ń ta fún mi three thousand five hundred bí yìí ṣe ń lò kẹfẹ́ ní tí wọ́n ń rà mí ìṣe ń lò kẹfẹ́ ní tí wọ́n ń rà mí. ṣùgbọ́n o gẹ́gẹ́ bí kí àbọ̀ àdéhùn àgbọ̀ wàṣíbọ̀n bàbá àtàwọn mìíràn àwọn onílọ̀ wọ́n ti ní kọ́ńtà báyìí ìgbó ṣe ó ń tọ̀ yọ mọ̀rọ̀ ṣe yóò lè nà àdúgbò lè ṣe fún yóò lè nà. nípa tó ń tẹ́lẹ̀ bá lè rí ẹ̀rẹ̀ òṣèlú bá lè rí. ó ń tọ̀ ní ìyá àwọn ìyá mi yọ̀ọ̀ bàbá mi ẹ̀rọ yọ̀ọ̀ bàbá mi ó náà lè mú ìgbàlódé àlọ́láyé pẹ̀lú ìdá pẹ̀lú ó ti ṣe dájúmọ̀ ẹ̀sẹ̀ jẹ́ tó lágbára pọ̀ ìgbé ìṣòwò ní ọjà tó pamọ́ tó. ìyẹn ti ẹ̀rí àkókò yìí lọ tó lè bá ti lẹ́sẹ̀ ó lè ṣe ẹ̀rí pọ̀. ọwọ́ àti ìfẹ́lẹ́ sọ̀rọ̀ àti ìdí ìjọba ìjọba tó lọ sọ̀rọ̀ kò sí ìjọba ìdí ìjọba tó lọ sọ̀rọ̀. ọgbọ̀n tó lọ àrọ̀ bí i àrùn ní àyè àyè ìgbò kò kí àyè àyè ìgbò ìgbò ọlọ́run lọ́dọ̀ tó ń wá jọ tí ọba ti dábòbò iye tí ọba wọ lọ́jà níbi ìròyìn ọjà rẹ̀ lọ́ba wọ ọ̀rọ̀ ẹlẹ́nu yìí ti ten thousand ẹlẹ́nu yìí ti ten thousand ẹlẹ́nu yìí ti twenty one thousand tó ẹlẹ́nu yìí ti àwọn ẹlẹ́nu tá a sọ pé èso kó lè fi lẹ́ẹ̀kì tó wò pé lọ́ba tètè lọ òun ọ̀rọ̀ tó lóko mọ́tò tẹ̀lé tó bẹ́ẹ̀ olùwọ́n ní àtìwá bá ìgbẹ̀lẹ́ à kò sí wọ̀ bẹ́ẹ̀. Ibi nǹkan àpárá ní pé ẹ̀ńtọ́ wọn lé ìgbà yìí wọ́n á fẹ́ ta ọ̀pọ̀. Ọwọ́ àti ìlú ọ̀pẹ́ náà sáńtì eré ẹ̀ ọwọ́ àti ọ̀nà wọn kì mọ́ lọ́wọ́. Tọ́ba ti gbé ìṣẹ̀lẹ̀ kọ́ńtàt lẹ́sìdọ̀ lọ́ọ̀pẹ́ tẹ́ ẹ tó kó sínú ẹ̀ kò sí wọ̀ bẹ́ẹ̀. Kọjá ní ọ̀sẹ̀ wàá máa sáńtì. ó sì jẹ́ ìrànlọ́wọ́ fún àwùjọ lórí pé ẹ̀rí ọdún mẹ́ta mẹ́rin márùn-ún ó lè lọ́ọ́ lè fi ní àdúgbò ìmọ̀tọ́ wáyé lórí pé ẹ̀rí ẹ̀rí láìpẹ́ láìpẹ́ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀ àtẹ̀jọ́ ní ìmọ̀ ẹ̀rí ní ọ̀bẹ̀ tí ó mú òtòrí àlàfo tó ní sí ìwọ̀lẹ̀ lórí tí ìdúró ìṣẹ̀lẹ̀ máa lọ ṣùgbọ́n olùwà ara ọjà ìtọ́wọ̀ rẹ̀ ṣe ń jọ lọ fún ìlú báyìí ó sì sọmọ ilé náà sáláàyè ọ̀rọ̀ mẹ́kẹ̀ẹ́lì ìwà lọ́wọ́ ní sọ́kà ìwà ìlú ìwà ọkọ̀ ìbálò náà ni ọlọ́run bá kájà lọ kọ́kọ́ sí abẹ́ arẹ́gbẹ́sọ̀lá. ẹ̀yìn lọ́la ní arẹ́gbẹ́sọ̀lá lọ́sọ̀ bẹ́ẹ̀rẹ̀ kájúlẹ̀ ẹ̀rẹ́gbẹ́sọ̀lá ìdílù ń bọ̀ bàjẹ́ bá lọ kalẹ̀ fún wa. àgbọ̀dọ̀ ń bọ̀ ìgbà wo bá àwọn ọjà lẹ́jọ́ lọ́wọ́ nínú ọ̀yọ́ ibi tí o tó ti fi ìjọba ní lọ́dún bọ̀ pàdé ọba sọ̀tà ìlú sáré ẹ̀rọ ojú ti fi ẹ̀rọ ojú wẹ̀ ẹ̀rọ ojú ẹ̀nà ẹ̀yìn tí ìjọba ẹ̀rọ ojú ẹ̀yìn náwó ẹ̀rọ ọlọ́ọ̀bá sọ̀tà yà lọ́dọ̀ àwọn ọ̀dọ́ tó o ti fọkàn sí sálájọ sọ̀tà yẹn sálájọ sọ̀tà yẹn olóbìnrin lẹ́yìn wá lẹ́yìn bá wá pàdé sọ̀rọ̀ ibi ìfọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn tó kò gbé fún mi sọ jẹ́ ilé ìlú àwọn ọmọ wa ní àrùn mẹ́ta àti mẹ́fà ìnìwọ́n ló ló lọ sí àràmù rẹ̀ torí ló ló jẹ́ ìdí ẹ̀tọ́ kò ló wá lọ́wọ́ àkọ́kọ́ ti yàtọ̀ ọ̀sẹ̀ tó ṣe arúgbó ìgbọ́dà lọ́sọ̀ọ́ lórí tó kọjá tọ́ba kòkó inú ẹ̀ tọ́ba kò ní òkè mọ́. ìgbọ́dọ̀ lè jẹ́ olùjẹ́ nílé rẹ̀ kọ̀ǹtíṣẹ̀ ìjọ wà á jẹ́ fọ́nmọ́ láti lọ́tọ̀ ọ̀tọ̀ wà á ti yú àrámù ìlànà. a ti sọ fífi owó bí owó fífi dúkìá bí owó dúkìá láti ọmọdé àyùsọ fífi owó ra dúkìá àyùsọ àmájọ̀wò ìgbẹ́lúpọ̀ wa àyùsọ àkọ́yìn. káwá sàkíyè yàrá ni yóò fi tẹ̀sí nìyẹn tí mo sọ yẹn wọ́n ti lè rí ẹ̀. nígbà tí a bá yọ pọ̀jù bá inú iye olóògbé ọjà ìjọ lòdì tó ń sọ yẹn rí ẹ̀. àwọn olóògbé ẹ̀jọ̀ pọ̀jù bá wà lóyún lòdì kéde ni wọ́n gbà lọ́jà máa oṣù mẹ́wàá ló ta o fọ́ọ̀mù ìlú ìdè pọ̀ ọba wa ní ń fara mọ́ o ẹ̀dùjọ sáyẹn ẹ̀dàjọ lẹ́yìn lẹ́yìn ẹ̀dùn tàbí lẹ́yìn tàn owó títa òsì náà ta lọ́sọ̀ ọjà yẹn ta ló lè fẹ́ yẹn ṣé ẹni tí ọ̀tajà ló ti lè kí èyí kan ló yẹn àti ẹni tó ń lọ ọjà ẹtọ́ rajà olórí gbèsè kan ní bẹ lójẹ. ẹ bá tó ń gbé ẹ gbọ́ mi mo ń bẹ náwó yìí tẹ ẹ gbọ́ mi ẹ jẹ́ sílẹ̀ ìfẹ́lá bẹ́ẹ̀ ẹ lọ kọ́ bá tó ń gbé ẹ̀tọ́ bá tó ń sọ pé ìjọba kò tó ń gbé ọba tó ń gbé ẹ̀tọ́ bá sọ pé ẹ̀tọ́ ta ọjà yóò sì yẹ ọjà adẹ́tí àdìsí ìdáàbò lẹ́yìn ìyẹ̀ntẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ nínú ọ̀rọ̀ báyìí. lẹ́yìn èsì ìbára ti ẹ̀jẹ̀ dáàbò báyìí ìlú òkùnkùn ní bóyú tẹ̀lá lọ́yẹ̀ nìyẹn ẹ̀sìn ìdílágẹ́sì ọ̀pá ọ̀fẹ́ tàbí ìmọ̀tò kan lọ́wọ́ ojú ìwé ọmọ ìlú ti dé ní ìyàbá tó ti. tọ́wọ́ jẹ́ pé ní ní òwúrò ọmọ ìlú báyìí tọ́wọ́ ti sán ní ìlú báyìí àwọn òbí ti ẹ̀. tó iye bọ́ láti pẹ̀lú ìgbúgbó lẹ́sẹ̀ ìlọ. báyà máa fa ọ̀sán náà fi láti sáré òsì láti ọ̀sán náà yà gbé lọ́wọ́ ní kóbí ìyọ̀wó rẹ̀ ní ìfọ̀nà òbí inú àpáyé rẹ̀ kó ṣe bí a ti parí tó bá ti fi yọ kó ti fi yẹ. Kéde wà ní ilé. Ìgbẹ́ ń bá mi pé ẹ̀tọ́ lọ́jà ẹ̀tọ́ lajà ló ṣe. Àjẹpé ìyẹn ò ní pọ́blẹ́mù jìbìtì ìta lọ́jẹ́. Ìgbé ìdí ọ̀rọ̀ bá sáńsáńlá tí wàhálà ti dé bá ọjà yẹn bóyá ní àbúrò alábàdínlá ìdílé gan àbúrò rẹ̀ kú ní iṣẹ́ ìmáàlì lọ́dọ̀ fáwọn rẹ̀ òun náà ìbò ní ẹ̀ẹ́dẹ̀ ìgbèlè ní kìí ní iṣẹ́ rẹ̀ dá mọ́tò mìíràn lọ pàdé ẹ̀ka ní bẹ́ẹ̀ fún alẹ́ ní títí sí lọ́wọ́ ẹ̀ka sáré ní ìlà yìí lọ́dẹ pé ní oṣù ẹ̀kọ́kọ́ kú bẹ́ẹ̀ kàrámù kàrámù kàrámù nígbà tó ti ṣe ẹni gba gbogbo rà wọ́n ṣe gbogbo tó ń gbà lọ́jọ́ lọ ìtẹ́rẹ́ yìí ó ti ti jẹ. tọ́pọ̀ bá bá ń jẹ́ tọ́pa mi kò ní ọmọ tó sá mi yóò tó gbé mi nígbà ọkọ lọ́lọ́ ya ṣe ìgbà. tọ́ba tí yóò tètè nígbà kéé ní pé fẹ́ àjẹ̀tẹ̀lẹ́wà ni mọ́tò rẹ̀ lọ́kọ̀ọ́ lórí kéé ní ti ẹ mọ́tò ọkọ̀ ń wò lẹ́yìn mọ́tò ẹ̀jẹ̀ lẹ́yìn lọ́kẹ́ lórí. níbi tí ẹ̀rí àkọ́ nípa jíjẹ́ èèyàn pé èèyàn bá yá èèyàn èèyàn yá kó lù kó dá padà àbí èèyàn sọ pé kó lù kó dá lù padà náà ni ikú wa tẹ̀lé lójú àbí ìṣe ìṣẹ̀kùtì ẹ̀yẹ pàmòrò òdìjọ́ ti ó tó ṣe ti kọjá kókó tó ń lọ ọ̀tà ń lọ sílẹ̀ ẹ̀ ń bá pàǹtí rẹ̀ báyìí ó lè ṣe ìyẹn ó ní inú wọn tà lóko ẹ̀kọ́ wọn mọ̀ ní tẹ́lẹ̀ tó lè ta lọ tó bá yẹ kó ní àrẹ̀ ta ní iṣẹ́ akékeré kò sí ìrẹ́ lè ṣe ò lè dé ìgbàgbé. ìgbẹ́lẹ̀ ìtọ́jà kò sí kọ́ńtàkọ̀ fi ta àtìfáyẹ̀ wípé mo bá a dára tó máa ń ṣe ìgbìmọ̀ ní ń ní tí mo ti fẹ́ òfẹ́ bá ti kọ̀ sáà tó ìgbé ló tàbí sáyẹ yẹ ó ń tọ̀ sí nìkan yẹn. bí ọ̀pọ̀ bá rí sẹ́mà ó kò tẹ̀lé máa ń tẹ́lẹ̀ ní èyí pé ẹ máa kà ní pé dúkìá yẹn ti ní. àwọn ní ìdí pé pé bóyá tó lè tó kù lọ́wọ́ rẹ̀ sí ìgbẹ́ ìta ọ̀nà wọ́n bá pa mọ́tò wọ́n sàlẹ̀ ìtú ọ̀rẹ́ ta ọ̀nà òní dá lọ́sọ̀dá. kódà bẹ́ẹ̀ bá dá bẹ́ẹ̀ bá lọ sẹ́yìn lásán bẹ́ẹ̀ tẹ jáde padà àràmù lè lẹ́yẹ. ẹ ẹ ní agbára tẹ ẹ báyìí nìkan ka dúkìá rẹ àti tọ́ba yìí tó kọ́ tó ti dàgbẹ́ rẹ. bí kọ́ọ̀tù tó ti tó dàgbẹ́ rẹ kó ti wo ọ̀rọ̀ yẹn dáadáa bíi káwọn tó kọ́ tó kò sí ọ̀nà yìí nígbà tí wọ́n ta lọ́pàá jù tó ẹ má dùn ní òkúta ní àkọọ́lẹ̀ yẹn a ti sọ̀rọ̀ nípa kí ni owó jọ owó ibi ìdíyà bí ọmọ tí a bẹ́ẹ̀ náà ti di ti di ti di owó àdúgbò àtàkùrà wọn. nínú májèmú tẹ̀lé àbúwá lórí pé òun náà ti di ọgbọ́dọ̀ pa tó lóko ìdìbà tó ń sọ tó ń sọ ọ̀rọ̀ ìdìbò pàdé kò sínú àwọn ìwà tó ń ta ló ń sọ̀rọ̀ ó ké sí ọlọ́run àti ọlọ́run ẹ̀fẹ̀ wọ́n ní òṣìṣẹ́ so èsì tí mo fẹ́ sọ̀rọ̀ yìí ṣe ṣe ṣe ṣe mọ̀ọ́ba tí ó sọ ọ́ parí torí tọ́pìkì parí ọkọ̀ ìlú ojú àti ìgbẹ́ tó ń yẹ lọ. kọ́ńtàkì tá a fẹ́ ṣe lọ́jọ́ kọ́ńtàkì ọ̀sẹ̀ ọgbọ́dọ̀ pàtókò kúrò ní ìgbà. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ní problem kan àwọn muslim africa àbí ẹ̀sọ́ àwọn sàbáàbò ní kí nínú sàbá. bẹ́ẹ̀ náà sì ni àwọn tó lè fi ẹ́ńdà àbá rẹ̀ wọ́n tó ní problem tí n bá sọ ẹ̀sìn ọ̀sẹ̀ problem dáàbò níbi ọ̀rọ̀ ìgbà. wọ́n rò wípé gbogbo nǹkan sáárá àdówó àdúgbò àtọ́jà ní ìbámu ẹ̀wọ̀. nígbà tá a ti sọ̀tà lọ sí àlùbúrú ìlúbúrú rẹ̀. yájà lè yájì áhà lè há yájà lè yájì. tẹ̀ bá fi búrú ìrọ̀ búrú ẹ̀jẹ̀ ó jẹ́ kọjọra wọn ní sẹ́lẹ̀mù méjì. ó sì jẹ́ ike lójú ẹ̀ ẹlòmíràn bàbá pa lọ wà sáwọ́ ìrìsáwọ́ ní sẹ́lẹ̀mù méjì wọ̀jà wá ìjàwá ní sẹ́lẹ̀mù méjì. lẹ́wọ̀n bàbá lọ ní ojú kò sọ ẹgbẹ́rẹ́ àwọn ìjàmbá tẹ̀lé ju ara wọn ọgbẹ́rẹ́ ìjàmbá tẹ̀lé tọ́wọ́lẹ̀ ju ara wọn ọ̀rọ̀ tó ń sọ yọba lórí àgbà. ọ̀rọ̀ tí ọba tẹ̀lé àpò àwọn àpá àmì sáàkiri àmùwádò ti bá wọn ìyá ó ti gbé sórí náà tó ń wọ́n sọ̀rọ̀ lórí àmùwádò àti bá wọn ìyá. àwọn kọ̀mọ́tì ìgbà tí ìgbà tí ìgbà wọn wọ̀ bá a lè ní àlàwọ̀ àlùsàkàwìyà àwọn dúkìá tá a lè jọ kàkàmẹ́ nínú dúkìá táwa kò tó àti ní kàló tó wà kọ rẹ rẹ rẹ bóyá àti sàlá àti sàlá yìí jẹ mọ fún báwọn ọ̀sán àti ọ̀sán bàtà sàlá àti ọ̀sán yìí. kéwì ní àti ẹrẹkẹtẹ kókó gbogbo múlùmọ́ọ̀ yìí táwa ní àti sàlá àti tó Salah lah Nabi Sallallahu Alaihi Al-Muslim wa wali sekalinya. Muslim juga berarti min ainiha tukra sadat. Sebawa lu usul tijarah. Kemudian lu usul tijarah. Qima rayudu lana. Ini pun jangan lupa ala wali Orang tak tahu ada dua apa, orang minum dia, orang minum dia tó a bẹ ìkú àrùn náà fún ìwọ ọdún pé kàkà àbò ọ̀tún náà rí ẹ̀rí náà. káàdì lórí yọ káàdì lórí yọ àmì ìpinnu àmọ́ àti ìgbẹ́lẹ̀ lórí yọ. ṣùgbọ́n wà ní ẹ̀wọ́ ìgbà wa. tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bíbá a ní àmúwá lórí ìgbà òkúta àwọn dúdà ló gbé ìbámu wọ̀ lọ́dọ̀ mọ̀lẹ́síyà tàbí kábíyèsí tó ń tẹ̀lé lọ́mọ lórí àwọn tàbíyà náà wà pẹ̀lú wọn. àlàkàlẹ́síyà dájú àlàkàlẹ́síyà náà dájú. apákan náà wọn àlàkàlẹ́síyà wọ́n jẹ́ ìmọ̀ àlàkàlẹ́síyà apákan náà àlàkàlẹ́síyà wọ́n jẹ́ àwọn àlàkàlẹ́síyà làwọn ọmọ ìdí àtúndé ìlú ìdí àwọn ìlú lórí. èyí ẹ̀rọ náà ń sọ̀rọ̀ sí dúkìá. ìran àkọ́kọ́ ń bẹ̀ ní ẹ̀rí sábà ti ní ìsọ̀rọ̀ ẹ̀sìn ní ọ̀rọ̀ ẹ̀sìn níjọ́ wọn lọ sí òòlù àti sílùbà. níjọ́ ọ̀dá ni wọ́n lè kọ́pà ní ìlú lẹ́sìn ìhà. ní ìsìn àlàrọ́ àlàrọ́ àti tẹ̀síyà lọ́dún kọ́rẹ́sì kọ́rẹ́sì ìgbàlódé ayé. ìbáwọn ọ̀rọ̀ pẹ̀lú bí ìlànà ìṣe pẹ̀lú ìsọ̀nwájú ìdílé ìwà bí ìgbóhùnmọ̀ ọ̀rọ̀ pẹ̀lú kíríà tá a bá ti dé ìlú pẹ̀lú ìyàrá wọn tó bá ti fura wọn lọ ìbáwọ̀ àti ìfura wọn lọ láti kàn pẹ́ sí ìbáwọ̀ àti tá a bá ti dé ìlú mọ́jà máa san padà tí wọ́n ti di èdè ní bọ́ọ̀lù tó ń gbà tí ọ̀bẹ ìfọ̀nà tó ní dánù irú ẹ̀ náà máa ti sàn padà wọ̀ bàbá wa jẹ́ ẹ̀yàn ọ̀bẹ̀ yẹn bàbá àti bàbá àti lọ́dún kan kò sí bàbá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà sì ẹlẹ́yìn orí ìnáwó jẹ tó ti gbé èèyàn ti pamọ́ fúgbà kan tó ti bá yẹn ìrọ́pẹ́ ẹ̀rọ níbi ètò àti ìdílé lọ́jọ́ ní ìyẹn lè fi pamọ́ kó tó lọ. lọ́dọ̀ àwọn àṣìṣíyà wọ́n sọ pé bàbá mi kú oúnjẹ ìrìn sí lọ àyíṣe ti sọ. bẹ́ẹ̀ ni káwọ̀ tọ́lọ́mù yóò wá sí ìlú ìyàtọ̀ àwọn. àjẹsílẹ̀ kéèyàn bá kó ilé bẹ̀ jọ kalẹ̀ lọ́fẹ́ tẹ̀ éèdì ní ẹ má sọ̀rọ̀ ìgbà bẹ́ẹ̀ ẹ má sọ̀rọ̀ ìgbà ibi ọ̀rọ̀ ilé bẹ̀ ìjọba wa ní ọba àpò àti àgbẹ̀rẹ̀ ẹ̀kọ́ wa ó yẹ kó fi àwọn ẹ̀kọ́ kan kò sí gọ́ọ̀mẹ̀ntì pẹ̀lú ìgbà bẹ́ẹ̀ kò sí ìgbà bẹ́ẹ̀ lórí kò sí nínú lọ́dọ̀ àbú àyífà nínú àbú àjọ ìgbàgbọ́yà yẹn lọ́dọ̀ àbú àyífì àdìjà àdìjì àdìjì nínú àbú àjọ ìgbàgbọ́yà yẹn. ìwé ẹ̀ bá ti rán lọ ẹ̀rọ tó lọ sọ̀rọ̀ abẹ́ ẹ̀rọ tó ìdíjà kẹta àdìjà oṣù ẹ̀yọ́ wà sàmù olóró bá bí sọ̀rọ̀ oṣù mẹ́rin náà owó àti lẹ́yìn owó àti ní a ti pààyọ ní owó onídàájọ́ ìjẹ lọ́tọ̀ oúnjẹ iná onídàájọ́ ìjẹ lọ́tọ̀ àwọn onígbà tí mo sára mọ́ àṣà nínú àti ìdílé mẹ́fà nínú ilé ìdílé ọ̀nì tó kọ́mọ̀ náà ti pé ọjọ́ ìsáàmì ìjọba àlejò pamọ́ àjẹsẹ̀ ìyá wà ní ìdílé wa. tí ọba ti di lórí yẹn ẹ má sọ̀rọ̀ ìgbà ó fi ìlà kan lè gbà ní kò sí ìgbà bẹ́ẹ̀ bọ́wá lọ sí orí àwọn olùdíje ìgbà ní kò àbí iṣẹ́ ọmọ tó tóbi lówó wá ọba fún mẹ́fà tó ṣe ìṣe lọ́dọ̀ ìṣẹ́ ọ̀sọ́rọ̀ ìgbàlẹ̀ wà á ń lọ sọ àwọn ìwé wà á ń lọ sọ ìbẹ̀rẹ̀ yóò fi gbé àìsí bàbá kan ọ̀la nínú ìta ṣàdúrà ọgbọ́dọ̀ wà káàdì àmì ìgbà ọgbọ́dọ̀ bá tó kó lòdì gbà gbọ́dọ̀ àmì tó ní jẹ́ ìgbà bẹ́ẹ̀ náà sì ni síbi àwọn àbúrò ìgbàgbọ́dà síbi àwọn àbúrò àbúgbàgbọ́dà ìbá fún ìṣẹ̀lẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ ìbá tó ní ìdìbò owó tá a bá káfíńtì láyé àti ìgbà di ẹ̀gbẹ́ tó wà ní àyè bẹ́ẹ̀ ní ẹ̀yẹ kọ̀ọ̀rọ̀ hàn ìbá àtàkọ́kọ́ ọ̀wà ní kọ̀ọ̀rọ̀ hàn ìbá àtẹ̀lẹ́ ní ìlú máa ní ìlọ́wà ìlú ọ̀pọ̀ ní ìsàlàyé. àwọn ìwà àbúkọ̀ ẹ̀yẹ wọ́n ti fi ya ẹ̀mẹ́ yẹ kó láti yà tẹ ti sọ̀rọ̀ tọ́ tẹ tọ́ lórí náà ní ìsọ̀tún tí ìbá ti tó yẹn bá ti tó fọ́ọ̀mù ìbẹ̀rẹ̀ ìyẹn lè máa gbogbo ẹ̀ sí ìdára yẹn ìbẹ̀rẹ̀ ìwọ́n bá yẹn bá ti tó ọkọ̀ náà bó mọ̀ ní ìbéèrè ọmọ ìyàwó ìbéèrè làbẹ́ kò ọkọ̀ ìbéèrè obìnrin ìbéèrè tẹ́ ẹ̀ bá gbé mọ́ ọmọ ọmọkùnrin lásán ìlú obìnrin ìjọba lóbìnrin lójú àlà àjẹ́rò tó jẹ́ aláwọ̀ àgbèrè ìyàgbé tó nígbà tí a kéde àdìwọ́ وضوابطه الواو بين بيوع المنهي عن الله أو إتجاه قوة بتعمل bóò láti mọ fún yíkù tiẹ̀ náà a lè sọ yẹn èyí tí èyí tó tẹ̀lé kó gbà lọ́bí ṣùgbọ́n a kàn wá fún ìṣẹ̀lẹ̀ ẹ̀jẹ̀ a wà á fa ìdí abájọ wo ìṣẹ̀lẹ̀ àti ìṣẹ̀lẹ̀ rẹ̀ kódà tí wọ́n bá ti jọ́ a lè dúpọ̀ ìṣẹ̀lẹ̀ wọn. nínú títẹ̀ yá tí ọ̀pára mọ́ ojú àní àlùmẹ́sì ẹ̀ tàbí ìmọ̀ fẹ́lẹ́ ìta bí mo ta owó ní oṣù ilẹ̀ ó ti ẹ̀ gbà púpọ̀ ẹ̀ṣẹ́ yìí náà rẹ̀ lẹ́yìn ọbẹ̀ rẹ̀ mo wí pé ọ̀rẹ́ ìgbà púpọ̀ ayàbọ̀ láti tọ́ ka yìí alẹ́ pẹ̀lú ìnáwó ni káàpù wáyé ní ìwọ́n náà máa ń sọ ọ́ lọ́wọ́ ní àtúndáwọ̀ ní ìtúbí náà ló ń bọ̀. ìkẹyìn ìyẹn àdìsí àdẹ́tọ̀ sọ́dọ̀ náà àdìsí sọ́dọ̀ àwọn náà sọ́kà yẹn. ìmọ̀ọ́nù wa kọ̀ ìtàkẹ́jẹ́ ọ̀pọ̀ ní àwùjọ wa. ó náà yí pé táàkì ìgbẹ́jẹ́ ìgbà gbogbo ó wù pé àfẹ́ẹ́sì ìlọ́kọ̀. àjẹ̀lẹ̀ ojú káwọn ìyẹn ìgbẹ̀dàrà. bàbá àjẹ̀lẹ̀ ń ta ó kúlẹ̀ à tẹ́tẹ́tẹ́lẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ìsọ̀rọ̀ táǹkì nínú àwùjọ yìí tẹ́tẹ́ ti bàyìí. nítorí ìṣàkóso ilé rẹ̀ o wọ́n ti kẹ́ ẹ̀ sọ mọ́tò èyí náà tẹ́lẹ̀ sọ mọ́tò láti sọ ọ́ àti ẹ̀ tabatẹ́ sí láyé lẹ́mẹ́sì lẹ́sẹ̀ lọ́pàá ọ̀ àti ẹ̀ láyé ọba àti ìsàmúlá sọ̀rọ̀ ìsọ̀rọ̀ àti wàhálà nígbà tí ó sọ àti ìpínlẹ̀ nàìjíríà yìí fún ìgbà ìgbà nígbà tí ó sọ bá mi tọkọ ní ìlú bẹ̀rẹ̀ ibi àbú mẹ́jọ ayé fẹ́ẹ́ ọlọ́pàá yóò tó lélẹ̀ yìí ti àwọn sọ̀rọ̀ ìtàn ayé torí tó jẹ́ kí tó jẹ́ kí ìtàn ayé wọ́n ti yẹn kọjá ilé bí ìṣẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ bí ọlọ́pàá ó ti wà lórí àdìgbẹ́ bá ti ní nọ́mbà kẹkẹ́ ti ti wọ́n báyìí wọ́n kà sí ọlọ́pàá tó súnmọ́ yìí ojú ẹ̀jẹ̀ láàrin fáìlì tẹ́ǹtì wọ́n ti débẹ̀ wọ́n kà sí kékeré pọ̀lù ntọ́ba kù yẹ tí ọba ti sẹ́nu ní ìjọba kù lẹ́sẹ̀ dá lórí ìjọba yìí. ṣé láago mẹ́jọ tí ò sí ọlọ́pàá ń bẹ̀rẹ̀ yẹ́nì sẹ́kúlẹ́sì ọmọ mọ́tò bá mi lé mo jọ ilé ìmúra yìí lọ́dún mọ́tò kò dé ẹ̀kọ́ lọ́pàá ní màá ń dájú rẹ̀ sílẹ̀. àbí ìjọ ọmọ mi lọ sí ìlú bíi ilẹ̀ mọ́tà àti ilé ìfowópamọ́ wájú sí àbúrò ọdún ìwé padà. Síbẹ̀ lẹ́yìn bá sọ̀rọ̀ ìgbà àti five thousand ní ọlọ adúmọ̀bí ló sọ pé á ọ̀dà bẹ̀rẹ̀ pé àwọn ìṣọ̀rọ̀ àtìsàn tẹ̀ yóò tẹ̀tẹ̀ tẹ̀ láwọn ènìyàn ń sanwó ní. Ìṣọ̀rọ̀ àtìsàn ní ìlú ìlú táwọn ìwádìí wọn dà lọ́wọ́ tó bá pa ọ̀pẹ̀ lọ pé ten thousand ní ìlú. Èyí ìṣọ̀rọ̀ àtìsàn yọ ilé àwọn mọ̀tọ́dá tàwọn bàbá tàwọn bàbá tàwọn mọ́tò tí ma ten ten thousand níbi. tọ́ bá ti mọ́tò mi ilé báyìí kọ́ náà fi pánẹ́lì ta ọlọ́sọ̀rọ̀ ti fi kì í lọ sí ẹ̀. ìyè bá ti ìyè bá ti sọ̀rọ̀. ó sì gàdúrà ni wọ́n lè sọ èmi nínú nínú mílíọ̀nù ọ̀sìn. and báwọn náà ti tẹ́tọ̀ pé ẹgbẹ́ bẹ́ẹ̀ ní ìwé. kì í sí àlú lọ́wọ́ á pọ̀ àwọn ẹ̀fẹ́ lé ìṣòro látara ń tẹ̀dá tó ìṣòro ìṣòro yàtọ̀ sí pound in Islamic economy. àyàfi sísọ̀rọ̀ àti wípé ẹ̀sìn tààrà ibi kan kọ̀fẹ́ ti bọ̀ sí ìlú bẹ́lẹ́sì síbẹ̀ àti wọ́n tó ń gbé àtẹ̀sí òṣè o àmì ìwọ́n wa ìṣòro àti ìṣòro dáa. Sosial ìṣòro àti ìṣòro ní ọ̀dọ̀ problem. ṣùgbọ́n breaking insurance àbí health insurance remark tẹ́tẹ́tẹ́tẹ́ yìí láǹtà yẹn. àwọn ènìyàn ọmọ bẹ́rẹ̀ ti sọ̀rọ̀ sí ìjọba ti wọ́n. kí á lè fi túbú kí á lè fi wẹ̀. èmi ti gbà ní two thousand ẹ̀rọ ẹ̀rọ ní ìdìbò iná ní àpọ̀ mi kí n tẹ̀sẹ̀ máa lọ tí sọ́ọ̀bù tí bàbá ti wá àbùkù ìgbẹ́ rẹ̀ mo ní mo sọ ọkọ̀ lọ́jọ́ ọ̀gbìn náà síbẹ̀ ní bá ní padà wá gan lásán ní sọ ọkọ̀ àà ní padà wó ìyàwó lórí tó bí ẹni ti dà á bẹ́ẹ̀ náà ní ẹ̀sìn sọ̀rọ̀ wọ́n máa ṣe something out of the balance ọdún kan tí ìdí mẹ́sì láwọn àwọn mi so wọ́n máa ṣe kí wọ́n máa gba ẹbí ẹ̀yìn fún ẹni tí yóò gbé owó tiẹ lọ. àwọn sùkúrù tuntun mẹ àwọn náà máa ń ta àdúgbò máa ń ta one thousand five hundred wọ́n kọ́ ṣe mẹ́tíkópíà tìǹbù ẹgbẹ̀rún ọlọ́run amọ̀láwò amọ̀láwò àgbàfà ọlọ́run kọ́sà fún ìgbòkè ìgbèlọ́rùn èyí tó bá pọ̀ ìgbòkè ìjẹ́ ìfọ́ fún pé mẹ́jọ́sí sí àyẹ ẹni fún owó tó ní àbíkẹ́ ẹni fún owó tó ní ẹni mẹ́jọ́sí sí àyẹ rẹ̀ inú kẹ́ ẹ tàbíkú àbíkẹ́ ẹni fún tó tó fi torí ẹ àyẹ̀kẹ́ ìjọ ọmọdé lọ́wọ́ ẹni mẹ́jọ́sí sí àyẹ ṣùgbọ́n kẹ́ ẹ sọ pé one thousand ẹni fún mẹ́jọ́sí àyẹ ọmọ mi ò ti di four thousand òtútù sẹ́kọ́ńtà òtútù tọ́ta ìdájọ́ ìtàwọ̀ ṣé wàá ní àtọ̀lé orí ìtọ́lá ti ká àtọ̀lá kò ní ilé ìmọ̀lẹ́ tọ́kọ bá tiẹ̀ fi wá sí àwọn kúkú mi o paracetamol mọ́kùtì àní ọ̀rọ̀ tọ́ba ti rí báyìí wá ní wá ní wá ní òṣùwọ̀n òkú yọmọ wájú ni wọ́n kò fi ọ̀rọ̀ fún ọdún lẹ́yìn ló wájú ni wọ́n ta ọ̀sán kan ó sì lè má ti tìmọ̀ ẹ́ tá a kò tó ẹ̀bùn owó tó ní owó tí ẹ bá gbà lórí ẹdùkéṣọ̀n yẹn lẹ́kọ̀ọ́ torí pé ẹdùkéṣọ̀n ẹ̀ sọ pé báyìí ẹ̀ ẹ̀ sọ pé pé ẹ bá kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ẹ̀ wá sọ pé ẹ fún lówó tọ́kọ́ mi ọ̀pọ̀ sí mi ọkàn kan ló owó pé ọ ẹ̀fọ́ òṣèré ti ìdè báyìí tó lẹ́yìn ètò ìdè tó ti ní ní àbí ọ̀nà tó ìjọba sílé àgàgà tí ò ní jù lọ́wọ́ ẹ̀yìn máa yẹ̀ wọ́n bẹ́ẹ̀ ẹ̀ bá ti tẹ̀lé oṣù kan tẹ́lọ̀ sí kí àwọn ti ọba ti sí tó kọ́ńtà tó àánú ọ̀gbọ́n sínú ìtẹ́sọ̀rọ̀ ẹ̀ sọ́ra tó yẹ pé ìmọ̀ àpẹẹrẹ yẹn nítorí wọ́n yẹ kí wọ́n kàn èèyàn lè ju gáláṣí àdìgbọ́ bẹ́lẹ́dì bíbọ̀ náà lè jẹ́ títẹ̀lé àtọ́kàn náà rẹ̀ ó sì yàtọ̀ sí títàdúrà ìbọn bá fẹ́ra wọn sí ẹ̀ ní ìlẹ́lẹ̀ nínú títẹ̀lé àkọ́ náà nàbí sọlọ́lá àyọ̀fẹ́lá àǹdé ìlẹ̀bára ọwọ́ àdìgbọ́ ìwọ̀n kìlọ̀ àdìgbọ́ sọlọ́lá àyọ̀fẹ́lá ọkọ̀ fún wa ní ìdílé títàdúrà kọjá méjèèjì ẹ̀kọ́ kàkiri bẹ́ẹ̀ ìlbára bẹ́ẹ̀ ìlbára ẹ́ ẹ̀ kí ni bá bọ́ ẹ̀kọ́ kan bá lọ ní o tó náà ànábì sọ̀rọ̀ bá àyọ̀ sílẹ̀ àti ìlbára ànábì wọn sọ̀rọ̀ bá àyọ̀ sílẹ̀ ọkọ̀ fún wa ní títà nílà bó bá mú mi lọ́wọ́ ẹ̀ka lè ní ẹ̀ka ẹ̀ka ní ìlú ìlú aláwọ̀ àtúntò ṣùgbọ́n ní ìlú ìlú aláwọ̀ àtúntò ẹ̀sán nìkan kọ́lá àti ẹ̀sán àti àlejò rẹ̀ yìí ní ìlú lọ́wọ́ àlè kòkóra kòkóra ní ìlú omi lọ́wọ́ pa ilé ìlú ìlú ìlú àbí ìlú ìlú àlè òṣìṣẹ́ àti sáwọn kọ̀ǹtà ìbàdàn ilé ẹni tó tó kó bá kọ́rọ́ pèsè yẹn ìdí òní yẹn tó ti sọ fún mi tó ìlú kọ̀ǹtà ìbàdàn ẹja tó bẹ́ẹ̀ ní omi tó o wọ́n sáàjì ọkọ̀ sáwọ́ bí ó ti dára tó tẹ̀lé ọ̀pọ̀ra mọ́ torí ẹ̀jọ́ nínú kọ̀ǹtíṣẹ̀ títà lóra ti kọ́ ọmọ kí lọ fẹ́ rà kí lọ fẹ́ tà kí ni a fẹ́ ọgbọ́dọ̀ àpòtáì tí ọba àpòtáì ọ̀lẹ́tọ̀ ọjà tí a ń kó wọ̀ tó ní kìrìsìtàn mìíràn kí ni méjì ẹ̀ bọ́là iye báyìí ń tẹnu páálí kọ̀ọ̀kan páálí kọ̀ọ̀kan iye báyìí ní ìlọ́kẹ́ ṣùgbọ́n owó rẹ̀ tó fẹ́ mú ọ náà ló fẹ́ fi lọ ra ọjà ṣàlàyé gbogbo tó lọ wò. yíyáwó lọ́fẹ́ yáwó ìwọ fẹ́ yàjà wò. ọ̀fẹ́ yáwó ọ̀fẹ́ ìwọ fẹ́ yàjà wò àwọn tí a fẹ́ gbọ́dà fún ọ owó pé fún ọmọ ẹ̀rí ìdè àbó o ti sanwó wọ́n wá ń gbé bọ̀ iye oṣù kọ́kẹ́ o lè pọ̀ sáà pẹ̀lú ẹ̀ ní ìwọ̀n lọ́jà àkọ́kọ́ rẹ̀ lọ́ba wo oṣù sanwó lé lọ́ba wo oṣù sanwó lé ní ọba jà fún ọ tẹ̀lé àjọ ọ̀dà bí ìsàdà bẹ́ẹ̀ ìsàdà ó dà ní ká gbowó ọjà kalẹ̀ bẹ̀rẹ̀ ọjà yẹn sí òṣèlú òun wá ní kọ̀ǹtíṣàn lọ́ba jẹ́ ní ọgbọ́dọ̀ ṣe wípé nǹkan oko yẹn dídá ètò rẹ̀ ti bẹ̀rẹ̀ ọ̀kà sí ìhàlù kó tó ti bẹ́ẹ̀ kó bẹ̀rẹ̀ sára. ìtọ́wá yẹn lọ sàn ní ẹ̀sìn ní ètò ìgbéga tó ti délẹ̀ ẹ̀sìn ti dé ìjẹ́bi pọ́ńbẹ̀ àdúgbò bíi àdúmẹ́ta mẹ́rin ẹ wá ta ìyókù pé òkúrò wàá pọ̀ ọjà wáyé wàá pọ̀ ọjọ́ báyìí o pé sọ̀mà ẹ̀sẹ̀ tí ẹ̀sẹ̀ òkúrò ti kárí ẹlẹ́ gbowó ní ẹlẹ́ bí ìfi òyìnbó lérò bá wà tẹ̀lé ẹlẹ́ jọ jọ wọ́n síra wọn. ṣùgbọ́n èrò ọdún wà ní òdòdó lásán òdòdó lásán ló ti wò lọ́wọ́ á ní ọ̀ntajà fún yàrá mọ̀tòfẹ́ báyìí yàwó mọ̀tòǹtajà yàwó yàmi èyí ló ń fọ́ báyà bẹ́ẹ̀ náà sì ni tí ò sí ìdílé kò fẹ́ṣẹ̀ rẹ̀ sí èsì ìdílé ní fún ọ ọ lẹ́kọ̀ọ́ ọ̀tá kùkù rẹ̀ ó lè mú yàn ẹ̀bùn ní tọ́lọ́ bá ní materialize ìbúra pa tí ọba ní materialize wọn ẹni òkú lẹ́gùn kò ní lè ṣùgbọ́n yàtọ̀ sí ilé ọkọ̀ káàkiri rẹ̀ tí ọwọ́ àti ní ẹ̀ ẹ̀dẹ́ mọ́ àbótí yàtọ̀ ìròyìn fún ẹ̀fẹ́ tà àlejò pé òtù gárà rò bẹ́ẹ̀ kò sí ẹ̀sìn jẹ́ńdẹ̀ ẹ̀sìn jẹun náà ní kíkà àgbáyé wò ní pé kò sí fífara pẹ́ pé kò sí ìṣẹ̀lẹ̀. ó ní ẹran tó sọ gbogbo wọn lóṣù tó lọ sí ẹran tó lọ pẹrẹ pẹrẹ báyìí ọwọ́ àti fífún ẹjọ́ wà kó ìyá ọmọdé ọgbà tó ọba yìí. Bí ìrájú máa láti ìlú bá bí ìrájú rẹ̀ láti ìlú bá ọ̀lẹ́nu. Nínú bẹ́rù tí ìṣẹ̀rí àkọ́kọ́ wa, òun náà ní pé ká máa kọ̀ǹtàkì lórí ìtọ́jọ́ ẹ̀sìn. Títẹ̀rí àwòrán ní bá lù lórí ìtọ́jọ́ ẹ̀sìn. Títẹ̀rí àwòrán tí òkú bá lù bíi ẹlẹ́dẹ̀ ẹran ẹlẹ́dẹ̀ kò lè bá àdùn kankan ní ìtẹ̀lé àìsàn mọ́tà mọ́tà ọlọ́run wọn mọ ọjọ́ láyé pẹ̀lú pé kọ́lọ́ọ̀sì ọlọ́mọ ìdí abájọ rẹ̀ ó ti tẹ̀lé wọ̀ fún wa ẹnì kan kò tẹ̀lé fún mi ní omi òdùnmí náà ti a tó tẹ̀ bá tó wọ ẹlẹ́dẹ̀ owó rẹ̀ dé nù o ajẹ́pọ̀ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń lò Nàìjíríà wọ́n ń wọ ẹlẹ́dẹ̀ náà ni wọ́n ń ṣe wọ́n ní wọ́n ti máa rẹ pẹ́tẹ́ ní inú àtẹ̀wò tọ́lọ́ ti bẹ̀rù àwọn ọmọ ìṣẹ́lẹ̀ ẹ̀mọ́ tọ́lọ́ ti pọ̀ ní ọ̀rọ̀ ìmọ̀ mẹ́tẹ̀ẹ̀ẹ́ sáré wọ́n wà lọ sí àwọn ibẹ̀ ìjọ báyìí wọ́n wà lọ sí ìjọ ọlọ́run wá fi fi òye orí ẹ̀ jẹ́ fún ìjọ òjẹ wá máa ń pọ̀ wò òjẹ lọ́nà ni wọ́n mọ̀ wọn. ìlò jáwá máa ń pọ̀ lójú odò. tó ẹlẹ́dẹ̀ tí máa ń pọ̀ àbówó òṣèlú ọtí ìdílé kọ́ wá sí ilé ẹ̀sẹ̀ yìí máa kó o rò pé o ti rí haramu o ti rí halal haramu kankan náà haramu kankan náà nìyẹn ó sì yọ ẹ̀ láyé ó sì yọ ẹ̀ láyé ìyá lọ ọjọ́ ìyá rẹ̀ láyé ọjọ́ ìyá rẹ̀ láyé ìyá lọ torí pé gbogbo ẹni tó kọ wọ́n sì yá jẹ àìmọ́ ni bóòlù àwọn náà ti fẹ́ kó jáde ayé kátó wá sọ̀rọ̀ sọ̀rọ̀ àmì ń bá tó wá ní wọn. kábọ̀ wò ṣe iṣẹ́ ó wà ní pé ọlọ́run ọ̀sẹ̀ òbí mo ti ń jókòó káyé láti jọ yìí tọ́wà lábẹ́ ẹgbẹ́ lóko tọ́ba tẹ̀lé àwọn ọmọ tọ́ba ti tẹ̀lé ẹ̀rẹ́ tẹ̀lé àwọn ọmọ sí ìmọ̀ bẹ́ẹ̀ náà lọ sí ṣùgbọ́n ìṣòro sí ìmọ̀ ìṣẹ̀lẹ̀ àwọn tọ́ba ń dúró bẹ́ẹ̀ sí mo sí mọ́kànlélọ́wọ́ rẹ̀ kọ́ sílẹ̀ ní ọ̀dà rẹ̀ ọdún yẹn bá lù ú tẹ̀lé ní ọ̀rọ̀ tí òun bá lù ú tẹ̀lé lẹ́bàá lè fà àwọn ọ̀gbẹ́ rẹ̀ kó bẹ̀rẹ̀ rẹ̀ ní mọ̀. gbọ́dọ̀ tí èyí sọ bẹ́ẹ̀ náà ló jẹ́ ìgbà pọ́blẹ́mù wà níbi ọ̀rọ̀ ìjẹ́lẹ́ ní lọ́lẹ́ka ìyàwó ní wọ́n ní wọ́n ní ìgbésẹ̀ ṣe fàtíláìsà àbẹ́ ẹ̀kọ́ ni àwọn àbá àkọ́rọ̀ ló ti pé èyí ẹni ti fáwọn pẹ̀lú ẹ̀ ó lè sàǹfààní pẹ̀lú ẹ̀ ẹ sì lè fún ẹlòmíì ní ẹ̀gbọ́n náà sàǹfààní pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kan káàkiri owó lórí ẹ̀ nígbà tí tẹ̀lé ọ̀pọ̀ ẹ̀kọ́ gbá ìtẹ̀ pé ìpínlẹ̀ bàbá gbogbo kéèké pẹ̀lú ọ̀bá bí a ti sọ̀rọ̀ òkúrò wípé yóò ti gba gbogbo àtìkò wa gbọ́dọ̀ fún gbàgbá ìgbà tí gbogbo yé wa tó nígbà tí ẹ̀rẹ́ náà ti gbé ìtumọ̀ gbé títàyẹ̀rà òun náà ti gbé báyẹ̀ gbé ìlú owó àtìkò àbí pẹ̀lú owó àbí pẹ̀lú dúkìá pẹ̀lú àtìkò ti gbé níta fẹ́ gbà abẹ́ ni níta fún yàn yóò ti fún tọ̀ tó a ti kàlàyé níwọ̀nba àwọn oríṣiríṣi àwòrán àti ìran títàdúrà sí tẹ̀lé àfaramọ́ àìsàn sàlàyé díẹ̀ nínú àwọn títàdúrà tẹ̀lé àfaramọ́ bẹ́ẹ̀ náà ti bá dé sọ̀rọ̀ lọ à mẹ́tíkù ti pọ̀ kan níwọ̀n bá ń ti ọlọ́run tó ti ó sì wà sí ọpọlọ báyìí bẹ̀rẹ̀ sábà jẹ́ ti tó dàbí lọ́rọ̀ ní tó sí àwọn ìgbà míì tó fi jẹyọ láàbù nípa àbáwọ̀ Thank you.